ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a ó máa ti ibi pẹlẹbẹ mú ọ̀lẹ́jẹ́ bá a ti máa ń ṣe títí dé ìròyìn tó ṣe gbòógì jùlọ Sekinat Ọláìdẹ́rajì ní orúkọ mi. ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ìyẹn Mohammed Salah gbá ọ̀mì ayò kan wọlé ní ìṣẹ́jú tó kẹ́yìn bí ikọ̀ Liverpool ti gbo ewúro sí ojú Manchester United ìyẹn ní ọjọ́ àìkú àná ní Anfield Virgil van Dyke, ló kọ́kọ́ gbá bọ́ọ̀lù wọ inú àwọn ní ìpele àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àǹfààní ló tún ṣí sílẹ̀ fún Liverpool láti tayọ ṣùgbọ́n tí kò ṣeé ṣe fún wọn kí ó tó wá di ìṣẹ́jú tó kẹ́yìn tí orí ṣe wọ́n lóore pẹ̀lú ìjáwé olúborí yìí Liverpool ṣì ń lé téńté pẹ̀lú àmì mẹ́rìndínlógún David De Gea kò rí nǹkan kan ṣe nígbà tó di àárín ìṣẹ́jú kẹrìnlá tí Van dyke, fi orí gbá bọ́ọ̀lù wọ inú àwọ̀n Roberto Firmino àti Sadio Mane ni ó kù bíntín kí wọ́n gbá bọ́ọ̀lù wọ inú àwọ̀n àmọ́ tí kò ṣeé ṣe fún wọn bọ́ọ̀lù tí Salah gbá wọ inú àwọ̀n fi hàn pé ó yẹ kí ikọ̀ Liverpool ti fi ìrọ̀rùn jáwé olúborí tàbí kí wọ́n jọ ní ọ̀mì ayò kan náà pẹ̀lú ikọ̀ Manchester United kí ó tó di wípé orí ṣe lóore ní báyìí wọ́n tún ti gbé adé kò sí ikọ̀ tó lè fẹ̀yìn wa gbolẹ̀ wọ ayò mọ́kàndínlógójì Jọ̀ǹgì Klopp ni ní Fabinho àti Joel Matip nínú ikọ̀ rẹ̀ àmọ́ ó fi àwọn méjèèjì sórí àga tó sì gba ọ̀mì ayò ọ̀hún pẹ̀lú àwọn mọ́kànlá tó jáwé olúborí náà láti Tottenham Ọ̀hìnmáhí Àmáìzè tó jẹ́ oníròyìn pẹ̀lú iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan ní ìpínlẹ̀ Èkó ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti fún ní ìwé fọkànbalẹ̀ kí o mọ́ ọ gbé fún ààbò ẹ̀mí látàrí bí oníròyìn ọ̀hún ti sálà nítorí ìdúnkookò mọ́ ẹ̀mí rẹ̀ oníròyìn náà ló bá àwọn akẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ lórí ìtàkùn ìfi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní ọjọ́ àìkú àná pé wọ́n ti gbà á láàyè láti dúró sí orílẹ̀-èdè àná fún ààbò ẹ̀mí rẹ̀ bí ó ti sá kúrò ní nàìjíríà èyí tí wọ́n ń pè ní asylum ọ̀gbẹ́ni Amaeze ẹni ọdún márùndínlógójì ló ṣàfi ìlú àbújá sílẹ̀ ní oṣù kẹfà ọdún tó kọjá lẹ́yìn ọ̀rọ̀ pé ikọ̀ elétò ààbò ilẹ̀ nàìjíríà ń wà láti fi ọwọ́ ṣìnkún òfin mú lórí ìròyìn tó tàbùkù bá ìjọba orílẹ̀-èdè yìí lórí ètò kan tí iléeṣẹ́ amóhùnmáwòrán náà máa ń ṣe lówùúrọ̀ èyí tí ọ̀gbẹ́ni Amainze jẹ́ atọ́kùn ní gbogbo làásìgbò ọ̀hún ti wáyé àjọ tó ń rí sí àtúntò iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn Nigeria Broadcasting Corporation NBC ti iléeṣẹ́ amóhùnmáwòrán ọ̀hún pa fún odidi wákàtí mẹ́rìnlélógún lórí ẹ̀sùn ṣíṣiṣẹ́ tako àlàkalẹ̀ òfin àjọ ọ̀hún àti sísọ̀rọ̀ tí kò yẹ lórí ìjọba àpapọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ṣí iléeṣẹ́ amóhùnmáwòrán náà lẹ́yìn àṣẹ ilé-ẹjọ́ ní ìlú Àbújá síbẹ̀ àwọn ikọ̀ elétò ààbò tó wà ní ìhámọ́ra ogun ló yí ẹ̀ka iléeṣẹ́ náà tó wà ní ìlú Àbújá ká ìyẹn àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ State Security Service SSS bákan náà ìyàwó rẹ̀ tó ń jẹ́ tó jẹ́ ránṣọránṣọ náà lọ bá ọkọ rẹ̀ ní ìlú New York ní ọ̀sẹ̀ tó tẹ̀lé lẹ́yìn àròyé pé ẹ̀mí àwọn ò bò mọ́ nípasẹ̀ ìdúnmọ̀húru tó ń wá láti ọ̀dọ̀ àwọn ikọ̀ elétò ààbò SSS sí ọ̀dọ̀ wọn. ìjọba ilẹ̀ Amẹ́ríkà máa ń gba àwọn ènìyàn tí wọ́n bá sá kúrò ní ìlú wọn lórí wípé àwọn olóṣèlú fẹ́ dẹ̀mí wọn légbodò lálejò kí wọ́n lè fara ṣoko títí ààbò tó péye yóò fi wà lórí ẹ̀mí wọn. ẹ̀wẹ̀ láàrin ọdún 2011 sí ọdún 2015 ni ó jẹ́ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí olùrànwọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlúkoro sí ìjọba PDP èyí tó wà lórí ipò àṣẹ nígbà náà tí ààrẹ Muhammadu Buhari gba ipò lọ́wọ́ rẹ̀ nínú ìdìbò ọdún 2015 kí ó tó wá di wípé ó di ọmọ ẹgbẹ́ òṣèlú PDP bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò fi ọwọ́ òfin mú Amaeze àti ìyàwó rẹ̀ síbẹ̀ ó ní ọ̀pọ̀ ìgbà ni àwọn elétò ààbò náà máa ń fi ọkọ̀ lé e èyí tó mú kí ó ságba òkè òkun lọ láti sá àsálà fún ẹ̀mí rẹ̀. ọ̀pọ̀ àwọn ènìyàn orílẹ̀-èdè nàìjíríà ló ti ń ké sí àwọn olùdarí ifáfitì ọbáfẹ́mi awólọ́wọ̀ OAU láti já ìwé ìdádúró lẹ́nu iṣẹ́ lé olùkọ́ àgbà kan tó ń jẹ́ bísí ọlálẹ́yẹ lọ́wọ́ látàrí ẹ̀sùn ìbálòpọ̀ fún máàkì ìyẹn sex for mark tí wọ́n fi kàn án. ìròyìn kan jáde láìpẹ́ yìí bí Motúnráyọ̀ Àfọláyàn akẹ́kọ̀ọ́bìnrin ti ìpele àṣekágbá ní ẹ̀ka ìmọ̀ ẹ̀kọ́ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè ìyẹn international relations ṣe fi ẹ̀sùn kan Ọlálẹ́yẹ pé ó fẹ́ bá a ní àjọṣepọ̀ fún máàkì èyí tí wọ́n sì ka ohun ọ̀rọ̀ tí wọ́n jọ sọ sílẹ̀ sí inú fọ́nrán ìgbohùnsílẹ̀ oníṣẹ́jú méje yìí wà lára àwọn ẹ̀rí tí Motúnráyọ̀ kó sílẹ̀ níwájú ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ náà èyí tí ìfáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbé kalẹ̀ láti ṣe ìwádìí bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan-an ohun akẹ́kọ̀ọ́kùnrin kan náà tó hàn nínú fọ́nrán ìgbohùnsílẹ̀ ọ̀hún tó ń fi Motúnráyọ̀ lọ́kàn balẹ̀ wípé máàkì rẹ̀ yóò pọ̀ bí ó bá lè fi ẹ̀yìn lélẹ̀ fún olùkọ́ àgbà ọ̀hún ẹ̀wẹ̀ ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló ti sọ ìrírí tí wọ́n ní pẹ̀lú olùkọ́ náà ọ̀kan lára wọn ni Chisom tó ya gbogbo ìtàkùrọ̀sọ tó wáyé láàrin rẹ̀ àti ọlálẹ́yẹ ní ibi tí olùkọ́ náà ti sọ wípé kí ó fi àwòrán ìhòòhò rẹ̀ ṣọwọ́ sí i tí ó sì sọ bí ara rẹ̀ ti máa ń rí bí ó bá rí akẹ́kọ̀ọ́bìnrin náà òmíràn tún sọ wípé ìbálòpọ̀ ti ṣẹlẹ̀ láàrin òun àti olùkọ́ ọ̀hún tó máa ń fojoojúmọ́ béèrè fún àwòrán ìhòòhò àwọn ọmọbìnrin ní báyìí ìwádìí ti ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà lẹ́yìn ìgbà tí ilé-ẹjọ́ já ìwé ìdádúró lẹ́nu iṣẹ́ fún àwọn aṣòfin àgbà kan tó wọlé fún sáà tí a wà yìí síbẹ̀ orúkọ wọn ṣì wà lórí ìtàkùn alátagbà ìyẹn website ti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àyẹ̀wò sí ìtàkùn alátagbà ìyẹn website tí ilé ìgbìmọ̀ aṣòfin náà sì fi hàn pé àwọn aṣòfin méje ọ̀hún tí kò yẹ kí orúkọ wọn wà níbẹ̀ mọ́ tó ń ti ọ̀kan lára wọn tó ti papòdà ní ọjọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún tó kọjá ìyẹn Benjamin Uwajumogun sì wà lára àwọn orúkọ àwọn aṣòfin àgbà náà àwọn méjèèje náà ní ilé-ẹjọ́ fagilé ìdìbò tó gbé wọn wọlé nígbà tí ilé-ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀nà tí ẹlòmíràn gbà jáwé olúborí nínú ìdìbò kò mẹsẹ̀ ó yọ inú ẹgbẹ́ òṣèlú wọn kò bófin mu tó sì mú kí ilé fagilé e irú àwọn tí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ aṣòfin àgbà ni gómìnà àná ní ìpínlẹ̀ Zamfara Abdulaziz Yari Dino Melaye tó ń ṣojú apá ìwọ̀ oòrùn Kogi àti Adédayọ̀ Adéyẹyẹ tí ó jẹ́ aṣòfin àgbà tó ń ṣojú ìpínlẹ̀ Èkìtì fún ìgbà ráńpẹ́ àwọn mìíràn tí ilé ẹjọ́ dá dúró ni Abubakar Tambuwa Tijani Kaura àti Christopher Ekpenyong nínú àwọn mẹ́fà tí ilé ẹjọ́ dá dúró wọ́n ti fi ẹlòmíràn rọ́pò márùn-ún nínú wọn nígbà tí ọ̀kan ṣoṣo ṣì ń dúró de àtúndìbò láti mọ àyànmọ́ rẹ̀ bóyá yóò padà sí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún tàbí padà sí ilé rẹ̀ èyí tó tún yanilẹ́nu ni ti arábìnrin Yari àti Kaura àwọn méjèèjì náà tó wá láti ìpínlẹ̀ Zamfara tí wọn kò kópa rárá nínú ìbúra èyí tí wọ́n ṣe fún àwọn asòfin tó wọlé náà àwọn méjèèjì yìí ni ilé ẹjọ́ tó ga jùlọ fagilé ìdìbò tó gbé wọn wọlé èyí tó fagilé gbogbo adíje APC ti ìpínlẹ̀ Zamfara látàrí àìsí ìdìbò kò mẹsẹ̀ ó yọ tó yanrantí ogunlọ́gọ́rùn-ún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Imo ló ti tú síta láti fi ẹ̀hónú hàn lórí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ ìyẹn Supreme Court tó gba iṣẹ́ lọ́wọ́ Emeka Ihedioha tó sì gbélé Hope Uzodinma ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lọ́wọ́ bákan náà ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Imo Taraba Abia àti Ogun rọ ilé-ẹjọ́ tó ga jùlọ ọ̀hún láti yí ìdájọ́ náà padà kí ó sì kéde Emeka Ihedioha gẹ́gẹ́ bí gómìnà ní ìlú Òwèrì tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Imo àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún kó gidi gbogbo ojú ọ̀nà àti àdúgbò láti fi bí ọ̀rọ̀ náà ṣe ń dùn wọ́n hàn bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá àti ikọ̀ ọmọ ogun kó àwọn òṣìṣẹ́ wọn sí gbogbo agbègbè tí ìfẹ̀hónúhàn ọ̀hún ti ń lọ kí àwọn olùfẹ̀hónúhàn náà má bàa gbé ìgbésẹ̀ tako òfin àwọn tínú ń bí ọ̀hún tó wọ aṣọ dúdú tí wọ́n sì mú orin àròbọ ẹnu bí ẹni ń ṣọ̀fọ̀ sọ wípé ìfẹ̀hónúhàn ọ̀hún yóò tẹ̀síwájú bí ilé ẹjọ́ tó ga jùlọ bá láti yí ẹjọ́ náà padà dá ìhédé ọ̀hà láre ẹ̀wẹ̀ ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Erin Nwabuwa tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ wípé ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ ọ̀hún ìyẹn Supreme Court ba ìjọba àwarawa jẹ́ ní ìpínlẹ̀ Imo bákan náà aṣíwájú àwọn obìnrin inú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Imo Maria Mbakwe tó bú sẹ́kún nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ wípé ìtẹ́ ìdájọ́ òdodo lójúmọ́lẹ̀ ni ìdájọ́ tó yọ Ihedioha nípò lákòótán alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Taraba Victor Balakona náà bu ẹnu àtẹ́ lu ìdájọ́ náà ó sì ní kì í ṣe èyí tó tọ́ rárá ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ìròyìn ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.